أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا وقفنا ولهم أسترى كيف فنبي محمد صلى الله عليه وسلم أباتي أدوكم ونأني أباتي تنجي قوالا لا فيها لا سبات أرأي أدوكم ولهم وبناه ìkẹ́ ìgẹ̀ kó máa bá ànábì kó máa bá àwọn sọ̀rọ̀ bá ànábì kó máa bá gbogbo ẹni tó wájú dáadáa tẹ̀lé ìlànà ànábì náà tó fi jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù àwọn olùkọ́ wa ọlọ́run bá wa san wọ́n lẹ́san lórí àwọn òbí tó bí wa ọlọ́run ìdùnnú gbogbogbò ọlọ́run dákun mọ́sá wọn bá wa ṣe fún wọn yàrá mẹ́tẹ́ta yà rahman rahim gbogbo wa náà pátá ìyọlọ́run kó gbàdúrà wa. ṣáájú ká tó wọnú àdìtì tí à ń káàbọ̀ bí a ò bá gbàgbé à ń wa létí pé oṣù Muharram tí a wà ń bẹ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o kó kálukú wa ká fi máa gbìyànjú àti máa ti àwọn sí olóore síwájú ká máa lékún ní sí olóore pàápàá jùlọ èyí ni tásúwá tá a sọ fún wa pé ànábi sallallahu alaihi wasallam táwọn sọ wípé ní la ìmbàkí ìtúrí làlọ́kọ́ọ̀dé la àsùnmọ́nà tààsà ànábi ní tó wáyé sí pé ẹ̀mí ìbáṣepọ̀ gbọ́dọ̀ ló ti ń bọ̀ ọjọ́ kẹsàn-án àwùgbà ọjọ́ kẹsìtà lẹ́nu ìsọ̀rọ̀ òun lò ní o tó túmọ̀ sí wípé ẹni tí ó bá ti dà á láníyàn tẹ́lẹ̀ kọ́mọ ẹ̀ pé ara sí olóore ni o ẹni tó bá sì ti dà á láníyàn tẹ́lẹ̀ tó mọ̀ pé agbára òun ká láti lè gbà á tó bá dà níyàn ní sinmi ààwẹ̀ tẹ̀tọ̀ wá ìyẹn máa dà níyàn rẹ̀ láàárọ̀ báyìí tó bá ti mọ̀ bá bára rẹ̀ gbé tí ò ní ní ọ lára ìyẹn lè gbà bẹ́ẹ̀ ni mùsùlùmí asilamu àwẹ̀ tí mi gbà bẹ́ẹ̀ làwẹ̀ Ramadan ìyẹn wọn àwẹ̀ ọmọ àyàn ìyẹn wọn mú owó kalẹ̀ ní kúkú ìdàníyàn kalẹ̀ ṣùgbọ́n àwẹ̀ tàtọ̀ wà pé yẹn kàn fẹ́ẹ́ fi wá ojú ní Ọlọ́run èèyàn fẹ́ẹ́ fi ní ládá lọ́dọ̀ Ọlọ́run bó ṣe dìde àsìkò kódà kọ́ máa jẹ́ bí aago mọ́kànlá àárọ̀ kódà kọ́ jẹ́ àsìkò tá a kí bí olóòtú ìfẹ́nu kan kankan tọ̀ kó o ti ṣe kankan tó lè ba àwẹ̀ jẹ́ lọ́rọ́ ti bẹ̀rẹ̀ gbà òní ọ̀nà ń pe tásùà ní ìtìjẹ́ ẹ̀ka tó alábìlà ìbí náà ń gbà lọ náà nìyẹn àwọn afá àti sì wọlé ní ẹsẹ̀ tó díje lè yàtọ̀ nára wa létí ẹni tó bá lágbára rẹ̀ àwọn ládá ti bẹ́ẹ̀ pọ̀ pápá jùlọ ọjọ́ ọ̀tọ̀lá ti ṣe ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá ọ̀la sọ pápá náà bí sọ wípé ní sọ́wọ́n àṣúra kàfárọ̀ sánà ẹni tó bá gba àwọn ọjọ́ kẹwàá ní oṣù mọ̀hárọ̀ ọlọ́run máa fi pa ẹ̀ṣẹ̀ ọjọ́ kan ọlọ́run máa fi parẹ́ fún mi ẹ̀wù onítọ́lọ̀ fún wa ní islam gbogbo alẹ́ tá à ń sọ yìí ànábì tọ́ka sí fún wa tó túmọ̀ pé oṣù wa lójú kòkòrò ẹ̀gbá àwọn ìgbó sọ yìí sí àgbo kẹsì bẹ́ẹ̀ nìkan la fẹ́ gbà fún léde pé tá a bá gbà tán ẹnìkan lẹ́jọ́ wa pẹ́ ládàá rẹ̀ rárá ṣùgbọ́n àwọn ará wa létí kọ́lọ́hún sí nírọ̀rùn fún wa kí gbogbo wa kálíbà pàdé láti jẹ́ ńlẹ̀ báyìí ìdúpọ̀ àwọn aṣèwọlé orí tá a bá ń sè wọ̀nyí òun náà ní òbí ká jẹ́ ọ̀kan nínú ọmọ àlìjẹ́nà abẹ́lẹ́ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀ sá gbà ní ìjọsìn fún wa kó sì kàwá fún kan náà àwọn ọmọ àlìjẹ́nà ìrà àwọn tó fẹ́yà àhábọ̀ rahim. a ní tẹ̀síwájú nínú àdéhìí tí a ń bá bọ̀ àdéhìí ẹlẹ́ẹ̀keje èyí tí a bá wa àbúrò kọ́yà tẹ̀mí mi fún àwùjọ tí wọ́n gbà wá àdàrí nana nabi ẹ̀sìn tẹ́rí yẹn o ìkìlọ̀ ọmọ lọ́jẹ́ nàṣíà lọ́jẹ́ o kólínà limani àwa wa sọ pé ta ni ọmọ jẹ́ ìkìlọ̀ fún ìyẹn àwọn sọ̀hábà tí wọ́n wà ń bẹ́ gbàtà níbi sọ̀rọ̀ ìjọ náà kọ́ọ̀lá níbi ní ìlà yóò máa jẹ́ ìkìlọ̀ hmm? ní ti ká ma ọlọ́run ká ṣe ojúṣe ọlọ́run ká sì mọ̀ ìyapa àṣẹ ọlọ́run ká máa ṣe tọ́pa wá láṣẹ ká jìnà sí tó bá jìnà sí i wàlẹ̀ kìtàbì yóò tún máa jẹ́ nàṣíyà níbi ká máa lo ọ̀rọ̀ ọlọ́run ọ̀dẹ̀ kó fún dábàá ń ṣe ní ìgbésí ayé wa ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ló láàmà bí ṣe ní ìgbésí ayé wa ọlọ́run wí nítorí ní àṣẹ ní nítorí ní àjìnà sí ní ká sì jìnà sí. bákan náà wàlẹ̀ rọ̀ṣúlì a ó tún máa gba nàṣíyà pẹ̀lú wípé ní òjíṣẹ́ ọlọ́run a ó gba nàṣíyà pẹ̀lú ẹ̀ lábala kíni lábala ikú tí ànábì bá ní a ṣe òní òmùmú láyà wa òní òkùnkùn láyà wa òun láàmú sí i eléyìí ṣe pàtàkì pé ká gba nàṣíà pẹ̀lú ìlànà ànábì ó ṣe pàtàkì ó torí pé ẹni ká wò ó láwọn àsìkò kan sẹ́yìn àwọn àbá ń pariwo ẹ̀dá àrùn gbà sí ẹ̀rọ gẹ̀rùn gbàmá ẹ̀dá àrùn gbà sí bẹ́ẹ̀ ànẹ́bí bá pèpè tọ́lọ̀ ń pèpè tẹ́ balẹ̀ dáhùn ṣètọ́ni ó padà pèpè wọn o tí ṣètọ́ni bá wá pèpè wọn ẹ̀ nídí dáadáa mọ́tẹ́ bá padà ṣètọ́ náà àyàfẹ́ tọ́lọ̀ bá sàánú. ọlọ́run pèpè ànẹ́bí pèpè pé ká máa dáhùn gbọ̀ sí ẹ̀yẹ wò bàtà àwọn abá ti sọ ẹ̀rí pé àwọn èèyàn péréte àwọn èèyàn náà ni wọ́n ń ṣe gbà náà ẹ̀yẹ wò bàtà ṣètọ́ni pèpè rúgbọ̀n àtẹ̀tẹ̀ gbogbo wọn ló kú táwọn náà sí ó ti wá di fashion ó ti wá di irùngbọ̀n ti tẹ̀sù abẹ́rẹ́ nǹkan àwọn èèyàn wá sí pẹ̀lẹ́rẹ́ ńgbà náà torí eléyìí bẹ́ẹ̀ bá ti lóhùn ọ̀tẹ̀lé lánàá ti tọ́ lọ́hùn tí náà fi tẹ̀sù náà ló kú bí ọmọ tẹ̀lé gan-an omi lórí ìṣòkòtò ni pé ẹ òkòtò wọn lọ sí òfin olókè lókè lókè nígbà tí yàn jẹ wọn tó wòrò wòrà sọ ẹtú wo ní sìn ẹwọ bá ẹtú bá yẹ sìn tẹbàrà lọrọ ọ̀pọ̀lọpọ̀ tẹlọ ní kọ wáwùlẹ sọ wọn kọ sábà mẹ́rin aṣọ ní kọ dáa èyí tí ó kà sí kọ dáa kọ jẹ fásitì sìn òun náà ní kọ rárá tí yòókù tó tó balẹ̀ gbogbo àwọn olówó wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni ò fẹ́ rán aṣọ tó tún balẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ rán tòkòtò kọ́ balẹ̀ mọ́ lẹ́yìn tó sì jẹ́ sí wípé eléyìí nǹkan eléyìí ò sí nínú ìfitẹ̀lé tọ́lọ́hún èyí tó jẹ́ ìfitẹ̀lé tọ́lọ́hún ìfitẹ̀lé lànà tànábì a gbọ́dọ̀ máa gba nàṣíà pẹ̀lú ẹ̀ ká lè bà á máa ní ládàá tó tàwọn ti láàgbà nàṣíà pẹ̀lú tọ́lọ́hún pẹ̀lú o àwọn yóò padà tẹ̀lé àwọn ọmọ wa pẹ̀lú ànẹ́bì lábala kíni lábala ẹgbẹ́ apàpà ànẹ́bì wà ní lóòótọ́ á sì gbà á lódodo gbogbo ní tí bá ti ń wí á mà tẹ̀lé. lẹ́wọ̀n ìṣúná náà kúrá ni pé قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم أمريكا الله عليك ولا tẹ ẹ bá tilẹ̀ fẹ́ràn èmi ọlọ́run ànábì ni ẹ máa tẹ̀lé o ẹ̀wọ̀n kan bọ́dọ̀ sí tẹ ẹ bá tilẹ̀ gbà pé mi ọlọ́run lọ́lọ́run yín ìlànà tànábì ni kẹ́ ẹ máa tẹ̀lé tẹ ẹ bá ti ń ṣe eléyìí ọlọ́run bá ní bí ọlọ́run ti kéde yóò máa fòrí ẹsẹ̀ yín kí n sì máa fi ṣe ọlọ́run sọ fún mi pé ní ìta ànábì bá mú wá fún yín wà má á tà fún rọ̀ sóòlù fàkùtò tí ànábì bá mú wá fún yín òun náà ní kẹ́ ẹ gbà kẹ́ ẹ mú rárá o. wà má nà á kún ánihu fàǹtàwò nítorí sì lè yín sáńbẹ̀ lẹ́yìn yà jìnnà sí o eléyìí ni ìgbà nàṣúyà pẹ̀lú ànábì á gba ànábì lódodo ní tó wí á sì máa sapá sì máa àti máa èyí tí agbára wa bá ti máa wá gbé kò sí tágbára wa ò gbé ṣùgbọ́n sí wípé àti ìrí ìfẹ́ ẹnu ẹ̀mí wa àbí báyà nǹkan kan là ń wò wípé àbí tá a ti lè ṣe tá a ti ní lẹ́mìí a gbọ́dọ̀ gbà lẹ́mìí pé òun nǹkan yẹn gan lọ́dà a ní láwọn kan tí wọ́n ṣe é káwá rí wọn gẹ́gẹ́ bí ẹni yẹpẹrẹ kárí wọn bí ẹni yẹyẹ wípé mi kárí wọn bí ẹni yẹpẹrẹ ìtumọ̀ rẹ̀ ní pé yọ̀wé rà lè kí á mà látàyé ní ìgbà ìyọ́ padà dé ẹni yẹpẹrẹ bẹ̀ yìí ọlọ́run ló sọ torí ní eléyìí bá àbá tí ì ṣe tẹ́wọ́n bá ànábì ní ṣe ànábì ló ní á máa ṣe kété káwá láwọn ẹni tí ń ṣe káma wá fẹnu yẹpẹrẹ káma fi kàn wá káma fẹnu àbójú káma fi kàn wá pé orí kan ọ̀rọ̀ àwọn sàlámà nínú ọ̀rọ̀ àwọn ẹ̀yà súnà díẹ̀ ọ̀rọ̀ àwọn ẹ̀yà gbogbo àwọn dáàbò lẹ̀kú búùsì náà máa wọ̀ káàkiri náà lòún kórira àtitọ́lọ̀ ní àṣẹ lòún kórira ẹ̀wọ́ sì fẹ́ràn àtẹ̀sí zọ́kárì téèyàn bá ti fẹ́ràn tọ́lọ́run èsì náà ló kú téèyàn fẹ́ràn torí pé táà nẹ́bì ní ká ṣe òun làwọn eléyìí ní ká ṣe òun làwọn eléyìí torí di eléyìí a gbọ́dọ̀ máa gbìyànjú ká máa gba nàṣíà pẹ̀lú ọ̀rọ̀ ìfisẹ̀ ọlọ́run bákan náà wàlẹ̀ ayé mọ́tẹ́lẹ̀ mùsùlùmí a tún gba nàṣíà pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ́ aṣáájú ẹ̀sìn àwọn tí ń jẹ́ olórí wá nú ẹ̀sìn báwo la ṣe gba nàṣíà látọ̀rọ̀ àwọn tó jẹ́ olórí wá nú ẹ̀sìn àwọn tó jẹ́ olórí wa tí wọ́n bá ń ṣàìdá nínú ẹ̀sìn

a nítorí pé wọ́n jẹ́ olórí lè fi kankan máa ṣe tọ́wá wù á sì tún máa bẹ lọ́hùn fún wọn á ni pẹ̀lú àwọn tó bá jẹ́ olórí wa bákan náà lọ́nà pé a gba nàṣíà pẹ̀lú àwọn tó wa a ní máa dìde revolution pẹ̀lú wa a ní dìde táwọ́rà dìde á takò wọn á fi ẹ̀hónú hàn ìwé lè tó máa ń ṣẹlẹ̀ wọ̀nyẹn nínú Islam kò bá mu yọgi kẹ yọ àdá kẹ́ yọ kùmọ̀ pẹ́ bẹ́ẹ̀ lé olórí kú bẹ́ẹ̀ lólórí tó sí pé ó dé ní ìlànà máa fi yan olórí yọgi kẹ yọ torí pé ní Islam ọ̀pára máa ẹ pèsè àkíyèsí lórí àwọn ẹ pè sákèésì lórí àwọn ọmọ àti ìjọba dáa lẹ́yìn bẹ́ẹ̀ ọmọ wa bẹ Ọlọ́run lẹ́yìn bá tẹ̀yin bá ti dúró déédéé tẹ̀yin bá ti dúró déédéé tẹsí ń bẹ nà tí ó ṣe bá yín gba àbòsí tí bá ń ṣe léyìn lórí fi gbà bá ti dúró déédéé eléyìí ni gbogbo ẹtọ bá lẹ́gbẹ̀ẹ́ rẹ tí bá ń ṣe tí ọdá ó kó sáfíyèsí ó sì nà sí àbú. alebi sallallahu alaihi wasallam alebi ni máa ń lọ wá ní kumuli munkaro fali nga yé mu bìyẹrẹ. ẹni tó bá rí nǹkan kan tẹ́mi rẹ̀ pọ̀ tí ọ̀dà tọ́lọ̀ wọn fẹ́ tẹ́nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa ń ṣe kọ́ fọwọ́ yí padà tó bá lágbára kọ́ fọwọ́ yí padà. yálà àwọn tó nǹkan kan sí ọ̀yẹ́ kan gbé sí ni pé kú mẹ́ẹ̀. yálà ó kọ lẹ́tà ló fi yí nǹkan yẹn padà ní ráìtì lẹ́tà tí nǹkan yóò fi dà fún ìwà láyé ìtọ́ ẹ̀kọ́ wa yálà ẹnìkan tó oníkápá kó fún lẹ́gba nígbà tó wá tí ọ̀dá ni fún lẹ́gba lọ́nà tí ò ní ṣe é léṣe tí ò ní kó nira bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà nǹkan a fọwọ́ yí padà nígbà tá fàyín lam tẹsẹ̀ pé yìí tó ọba wa lágbára kó lu ọwọ́ tẹ́tọ̀ fàyín lam tẹsẹ̀ pé yìí tó tọ̀ ọba lágbára kó lu ọwọ́ fábìlì sáàni kọ́ ya lu ẹnu kọ́fẹ́nu sọ fàyín tẹsẹ̀ yìí ọ̀dà o èyí ṣe báyìí o gbogbo ọ̀nà tó bá gba kó ṣe pé ọ̀rọ̀ tó fi sọ pẹ̀lú ọgbọ́n kí làwọn ọgbọ́n tá a gbà lérò lé pé tí ẹni yẹn tí ò ní ikú ọkọ̀ àbùkù kan tó bá ti dé pé ẹni yìí kọ́ sọ́ńsọ̀ ká ọkàn án. òun obi ó fi yí nǹkan yẹn padà torí pọ́nà méjì náà ni ẹlòmíín bẹ àbíkọ́ ọkọ̀ àbùkù kan ní oṣù fún tí ọ̀dà ti ṣe é lẹ̀ ẹlòmíín sì ni tó bá tó bá àbùkù kan òun kan ó burú ni pé ẹ̀kọ́ gbogbo ẹ̀ máa ń kọ́ papọ̀ gbọ́dọ̀ ní ń pè ní ìmọ̀ la máa pè ní psychology psychology ni èèyàn máa ní ìmọ̀ ẹ̀ tó bá ní ìmọ̀ psychology òun kúrò nídìí tí ọ̀dà ìmọ̀ psychology yìí ìmọ̀ kan ní tí sì máa àṣìṣe olùkùkù ṣojú ọ̀nà pẹ̀lú ọ̀hún. àdébùtọ́ wa ní fàáyín lẹ́mí ẹsẹ̀ pẹ̀yìn tó yẹ pé tó ọba kó lu ẹnu pé kó ọba wí kókó sọ̀rọ̀ sí báyà kó pè sákìyèsí ni kó fún nímọ̀ràn tó dáa àbí kó sì sọ̀rọ̀ tó le fún ni ó tún lo eléyìí náà kò wọ́ọ̀ àbí kò lò kò lè wọ́ọ̀kì bóyá yóò dá wàhálà mí náà lẹ̀ tí ó tún lágbára ju ti ṣẹlẹ̀ lọ tó àlẹ́bí ní fábí kọ́ọ̀lì bìbì ọwọ́ àmọ́ ọkọ̀ kọ̀ọ̀kọ́ wọn náà tún ní débẹ̀ tó máa ṣe tí ọ̀dà kọ́ọ̀lù tó máa bá wa jó wọn náà ní ní wọ́n ti mú tí kọ́ọ̀lù tó máa bá wọn náwó wọn náà tún káwọn sọmọ kàtí ọ̀dà kọ́ọ̀lù tó máa jòkó tì wọ́n kẹjọ máa fò kẹjọ máa jó rárá bọ́ọ̀ bá lágbára ti ipa tó sì lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé yóò ní ọ̀la kọ̀ gbọ́dọ̀ tó dùn wọ́ọ̀ ẹ wá lọ́fíìsì yìí láàárọ̀ wọ́n ní tó today is the fourth day of the month we need to celebrate it wọ́n alábẹ́sẹ̀ wọ́n alábẹ́sẹ̀ celebrate it wọ́n á gbé orin sí wọ́n ní kẹ́kọ̀ọ́ àti kúmọ̀ ẹjọ́ wọ́n ní wọ́n á gbé ògógóró bọ́ta wọ́n á tu ókè ó sì lágbára bẹ́yàwó ẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà níbi iṣẹ́ àwọn náà wá bọ́ bẹ́ẹ̀ wọ́n náà wá ń jó wọ́n náà wá ń láàgùn wọ́n náà tó kòkòrò òkúta jẹ wọn á ọ̀rọ̀ kọ́ gbogbo ọ̀dà nítọ̀ ẹbí amẹ́ni eléyìí tọ́ka ọlọ́kọ́ o náà fẹ́ ṣe fún ààrẹ tẹ́lẹ̀ wà láàyè kan tágbára ọ̀ká kó yí padà pẹ̀lú ọwọ́ tágbára ọ̀ká fẹ́ yí padà nǹkan ní tùmọ̀ nínú ọmọ gbà tí wọ́n ọ̀dọ̀ táwọn kan sì máa ń pé ọlọ́run ní kẹ́ni ní màá yí pé kódà kó wá gẹ́sí wípé nǹkan yẹn padà wá ní àwọn kẹkẹ tó padà sí ọ màá yí kó rẹ ní ọ̀padà já sí wọn lógbà tó wá fi ní àníyàn dáadáa pẹ̀lú tọ́lọ́mù eléyìí ni nàṣíyà tánàbí sallallahu alaihi wasallam gbogbo asákèsì pé adín nàṣíyà ẹ̀sìn wa o ẹ̀sìn nàṣíyà ni ẹ̀sìn kásẹ̀ kìlọ̀ fúnra wa kásẹ̀ ìkìlọ̀ dáadáa fúnra wa kápẹ́ra asákèsì lọ́dà ẹ̀ wá ní gbogbo ẹ̀ ló púpọ̀ ó ṣàlàyé tí ká máa kó láti gbanà sí àpẹ̀lú ọlọ́run bákan náà tíra ọlọ́run ànábì ẹ̀ka àwọn tó jẹ́ olórí wa àwọn èèyàn lápapọ̀ báwo láti gbanà sí àpẹ̀lú gbogbo àwọn eléyìí náà ni àwọn àlàyé tí a ti ṣe bọ̀ láti fi ọjọ́ mélòó mọ̀ sí abẹ́rẹ́ bàtà alánú àánú ẹ̀ àtàwátá wí àtàwátá gbọ́ ọlọ́run kọ́ mọ́sá lù láti túnbi nìkan wá sí wa wa ala wa barakatuh